orúkọ tèmi ni ọmọọba ìyábọ̀dé ọlájúbù mo jẹ́ ọmọ bíbí ti ìlú ìkọgòsì èkìtì ní ìpínlẹ̀ èkìtì state ìlú tí omi gbígbóná àti tútù ti pàdé mo sì jẹ́ ọmọ bíbí tinú ti ìyá wa olóògbé tó ń kọrin nígbàanì adelé ọba olúbùnmi ọlájúbù tí àwọn náà sì jẹ́ ọmọ bíbí ti ìlú ìkọgòsì èkìtì orin kíkọ jẹ́ ohun tí mo gbádùn láti máa ṣe nítorí pé ó máa ń mú inú mi dùn àti pé inú orin kíkọ yìí ni a bí mi sí my mom was a singer and eh, gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ṣe mọ̀ àwọn ni wọ́n kọ orin tí ó gbayì tí ó popular nígbà yẹn when we were just in, in, in, in kindergarten and primary school tí à ń pe orúkọ orin yẹn ní bàtàmí adùn kòkòkà orin kíkọ jẹ́ ohun tí ó jẹ́ like part of me and I think it's something I cannot stop doing and ó dẹ̀ jẹ́ tó jẹ́ pé ó máa ń fi mí ní ọkàn balẹ̀ nítorí pé ipòkípò tí mo bá wà tí mo bá ń kọ orin bó bá tinú mi bá tilẹ̀ bàjẹ́ bọ̀ tí orin bá wá sí mi lọ́kàn mo máa gbàgbé gbogbo ìṣòro mi ni irú orin tí mo sì máa ń kọ ni orin tí a mọ̀ sí inspirational music I, I sing songs that are educative àwọn orin tó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n àwọn orin tó jẹ́ pé tí ènìyàn bá gbọ́ tó bá tiẹ̀ ń ronú tẹ́lẹ̀ á tún jẹ́ kí inú ẹni yẹn kó dùn àti pé láti gbàgbé àti jẹ́ kó ó gbàgbé àwọn nǹkan tó ń ba òun ní inú jẹ́. people i mean <laughs> as people think about it and i think it's something tó jẹ́ pé àwọn èèyàn ní láti appreciate àwa tí ó ń kọ orin títorí pé orin kíkọ kò ń ṣe iṣẹ́ kékeré láti ṣe kí a tó kọ orin ká tó compose orin ká tó put it together ká tó gbé lọ sí studio Kato tó meet a good producer if you are not even careful you fall in the hands of a bad producer and you end up wasting your money and um, when it comes to even making a video for your song it's, it's a lot of <laughs> it's a lot of stress as well because sometimes you have to go from one location to the other ohun tó jẹ́ pé kò easy fún ẹnikẹ́ni láti ṣe ni. lots of barriers ẹ̀yẹn tí a mọ̀ sí oríṣiríṣi ìṣòro àti àwọn challenges àti ìdààmú tó jẹ́ pé èèyàn máa ń dojúkọ téèyàn bá ń ṣe iṣẹ́ orin kíkọ bíi pé kí ìgbà míì kẹtẹ fúnyàn níṣẹ́ gan kẹ rìkọ́ọ̀dù orin kó jẹ́ pé nǹkan tó yẹ kó ṣe iṣẹ́ tí ò bójú mu ló máa gbé síta. Si tàbí kí ẹ̀yin àti èèyàn kẹjọ ṣe agreement pé ok o fídíò mi yìí o ibí láti máa shoot ẹ o ibi báyìí láti máa ṣe o at the end of the day kó gbé yín lọ sí wrong uh, location ẹ sì ti prepare ẹ ti múra èèyàn ò ní lè sọ pé òun ò ṣe mọ́ so there are so many things that are discouraging in the in the music industry but adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní ẹ̀mí sùúrù àti ọgbọ́n àti òye tí a fi ń gbé lárugẹ díẹ̀díẹ̀ orúkọ mi ni ọmọọba ìyábọ̀dé ọlájùbù mo jẹ́ ọmọ bíbí fún ìyá wa tí wọ́n kọ bàtàmí àdúnkòkò kà ìyẹn tí orúkọ wọn ń jẹ́ adelé ọba olúbùnmi ọlájùbù orí orísun tv ni mo wà yìí o ẹ máa wo orísun tv ẹ má gbé kúrò ẹ máa wò ní gbogbo ìgbà ẹ ṣé gan ni.